هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé séríkì ọ̀gbọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alhamdulillahi ọba tí ó tún dá wa sí dòní náà ni ọba tí adúpẹ́ fún ààrin nǹkan kan fẹ́ ṣe tó kọjá kẹ́sàn máa dúpẹ́ fọ́lọ́run ọba lọ òun náà nìkan náà lọba tó pẹ́tọ́ sí. bí ní ọmọ ti rọ bí lábìmọ̀ kàṣàbájì ẹ̀dí. kí máa ṣe nímọ̀ ṣe wa lọ́lọ́run fi dá wa sí láàbí máa kásàbá àti ẹ̀dí. mímọ̀ ṣe àwọn ìjọba wa kọ́ lọ́lọ́run fi ní kí nàìjíríà sì dè ní. dè ní ọ̀nà tí wọ́n bí láàbí máa kásàbá àti ẹ̀dí. ọba tí ò fogun jà wá tọ́pọ̀lọpọ̀ àwọn tó lè dogun ti ṣẹlẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà. dè ní ọ̀nà tí wọ́n bí láàbí máa kásàbá àti ẹ̀dí. oríṣiríṣi pílánì làwọn èèyàn ní tí wọ́n ń dánwò níkọ̀rọ̀ ṣùgbọ́n èyí àwọn àfẹ́lẹ́ náà bí ọlọ́run kó jọ orílẹ̀-èdè ọlọ́mọdé túmọ̀ wa lórí o. gbogbo àwọn ẹni ibi tí wọ́n wà ní kọ̀rọ̀ kan tí wọ́n ń da àlàáfíà orílẹ̀-èdè láàmú à ń bẹ̀ ọlọ́run jọ má palẹ̀ wọn mọ́. kò fi ọlọ́kàn lórílẹ̀-èdè wa. allahumma aminna fi awtanina. allahumma aminna fi fi awtanina. wawalli umurana khiyarana. wala tuwalli umurana shirarana. warfa سخطك وغضبك عنا آمين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين afilé ìwọlé lónìí tí ìta fi ń bẹ ọlọ́run fún orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àtàǹgbénu rẹ̀ kọlọ̀kójọ kò fẹ́lẹ̀ àbàlẹ̀ nínú náà bó ṣe lòun kéèyàn lóhun sí lọ́hun tóun ṣe dáadáa tó sáwọn èèyàn tí orílẹ̀-èdè tó wọ̀ bá nífọ̀kànbalẹ̀ gbogbo tó ń ṣe òtún bá ń tẹ́ni wọ́n pápọ̀ nílé sùn ò nílé wo torí báyìí ó pàtàkì téèyàn bá dé ilẹ̀ lárúbáwá tẹ bá ń rí báwọn àfa ẹ̀sìn ilẹ̀ lárúbáwá ṣe máa ń ṣe àdúrà fáwọn olórí wọn ẹ̀rọ ọlọ́run bá báyàn àwọn ilé máa fẹ́ràn olú wọn o ó máa fẹ́ràn olórí wọn o wọ́n máa bẹ́ràn fún wọn ní gbogbo ìgbà abẹ́ràn fún olórí wa náà tí wọ́n wà lórí àga nífà lọ́wọ́lọ́wọ́ àti tó tún bọ̀ lọ́nà ọlọ́njọ́ máṣẹ́ bá wa lò wọ́n nínú iṣẹ́ rẹ̀ láti jẹ́ kó orílẹ̀-èdè kó tún di ohun tó máa rọ̀ wá lọ́rùn jù báyìí lọ. lónìí à ń tẹ̀síwájú mi tí adédé dúró ní àná ọ̀rọ̀ tá à ń bára wa sọ bọ̀ náà ni pé a ń ṣe ìṣítí. nasihatuna liman ja'alahu Allahu ra'iyan. a pè ní ìṣítí wa rèé eléyìí tí a ń ṣe fún gbogbo àwọn tọ́lọ́wọ́n Agbara ipò olórí ipò olùdarí ìlú olùdarí àdúgbò olùdarí orílẹ̀-èdè ìṣítí là ń ṣe fún yín o àdẹ̀ ṣàlàyé náà wípé èèwọ̀ ni kò lẹ́tọ̀ọ́ sí ẹnikẹ́ni láti máa gbó lórí ṣépè afẹ́kẹ́yìn tẹwájú lórí máa mọ̀ ẹ máa rántí pé nígbà kan ẹ̀ẹ́sì ìsìn ilẹ̀ ń bẹ àwọn kan bẹ́ ń gbà kan táwọn ò sí mọ́ lónìí. ẹlẹ́ ọjọ́ àìlẹ́lẹ́ ìsáni ìnú mina dẹ́yẹ́rì lámìẹ̀ kò ṣe àmàzìkú lọ. èèyàn gbọ́dọ̀ máa fi lè ṣe wá fúnra rẹ̀ ní gbogbo ìgbà pé ha ìgbà kan lèmi náà máa jẹ́ nǹkan ẹlẹ́ ọjọ́ àìlẹ́lẹ́ ìsá. ọlọ́run bá ní àwọn àsìkò kan tí wàá dé báwọn èèyàn láyé. ìnú mina dẹ́yẹ́rì pè ní máàmù lónìí ẹni tá ń pè ní sáàdù lónìí ẹni tá ń pè ní gọ́vnà lónìí ẹni tá ń pè president lónìí ẹni tá ń pè president elect ẹni tá gbogbo oríṣiríṣi táwọn yọ. lẹ́yìn kò ń ṣe àmàzìkú. ọlọ́run ọba nígbà kan ti ń bẹ tí gbogbo wa yóò jẹ́ nǹkan kan. lẹ́yìn kò ń ṣe àmàzìkú. ẹ ara ti pé opportunity ni pé à ń jẹ́ nǹkan lọ́wọ́lọ́wọ́ opportunity ni pé à ń jẹ́ nǹkan lọ́wọ́lọ́wọ́ o àfi bẹ̀rù ọlọ́run àfi ká bẹ̀rù ọlọ́run ká lo àǹfààní ìjẹ́ nǹkan wa yìí dáadáa torí pé n tà ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn tà ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí àmọ̀gbà tó máa dópin o àwọn kan náà wọ́n wà lánàá ọ̀rọ̀ kúrò wọn àwọn ọ̀rọ̀ kúrò ra wọn wọ́n dídí ni wọ́n ti kú ni tó bá sọ fẹ́ lómi kí lágbájá kú wọn ẹ́ eh, kí lẹ sọ kí ló ṣe àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe mọ̀ ṣúsìkì ni ṣé násdẹ̀sì ni àti oríṣiríṣi. gbogbo tó ń kó lè jẹ́ lẹ́nìkan ti jẹ́ rí. bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o. gbogbo tó ń kó lè jẹ́ lẹ́nìkan bọ̀ wá jẹ. ṣé ń gbọ́ mi àtòrìnláyé ẹjẹ́ àṣìṣẹ́ sílẹ̀ ká lè fi wà àdì tán rí. àti ká gbìyànjú ká ṣe dáadáa kalẹ̀ o. ẹjẹ́ àṣìṣẹ́ sílẹ̀ ká lè fi wà àdì tán rí. gbogbo yóò ń kíyàn jẹ́ láyé àwọn kan jẹ́rù rẹ̀ rí kódà tó jù bẹ́ẹ̀ lọ gbogbo yóò ń kíyàn ní láyé àwọn kan ti nírú rẹ̀ rí àárín méjìlá wà nínú ayé àfi ká bẹ̀rù ọlọ́run la fi ń ṣe wá àti fúnni kálukú wa ipé ẹjá ṣe dáadáa ẹjá ṣe dáadáa kábà lè dìtàn rí ńgbà tá sí mọ́ àwọn kan wà lórílẹ̀‐èdè yìí lónìí wọ́n wà láyé bí aláìsí ìtàn ò dáa hmm. àwọn kan dẹ̀ ti lọ ayé ń ròyìn wọn ní zidane pé à àwọn kan dẹ̀ ṣe ń bẹ ayé ṣe ń fẹ́ wọn bí kó yẹ kó tún ná opportunity pọ́kọ́ tún wá dipò kan mú pa ah. lágbàjá àwọn ilé máa ṣe yan ó mọ̀ ṣe wọn lúwà bí ẹ̀yin náà mọ irú àwọn èèyàn tí wọ́n ti kúrò lọ́fíìsì nígbà tó ga mi fẹ́ lọ èyí tó kù ní káwọn àwọn junior officers tó wà lọ́fíìsì máa lé òkúta mọ́ pé ọ̀gá bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ ní fọkàn ẹ̀ ní fàlàfíà lóde àyè tó kù Allah ah, akbar Bága mi bá dẹ̀ láwọn ìyá dẹ̀bẹ̀rẹ̀ sí sunkún. Gbogbo ohun tó ń kó lè jẹ́ lẹ́nìkan ti jẹ́ rí. Àwọn èèyàn máa ní kí ló dé tí yí àwọn ilé ìsáré ń parí ní sáfíìsì. Gbogbo ohun tó ń kó lè jẹ́ lẹ́lómi ń bọ̀ wá jẹ́. Gọ́vnà ni ẹ lónìí, ìmáàmù ni ẹ lónìí, president ni ẹ lónìí, gbogbo ẹ̀ pátá. Ìgbẹ̀yìn ẹ̀dá òun lójú ló ṣe kókó. Àtúbàtán ló pàtàkì tó bá sọ fún pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lu àwọn èèyàn tí wọ́n ń pààyàn tó bá sọ fún mm. pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kidnap tó bá sọ fún pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń hùwà bàjẹ́ tí wọ́n ń ṣe ṣìnà tí wọ́n ń wọ̀wọ̀ kúwọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ kúṣe àwọn tí wọ́n kó orílẹ̀-èdè jẹ tẹ́ bá ṣe wà tún wọn pa ẹ̀rù náà túbọ̀ tán ni orúkọ rere ó máa sọ̀jú wúrà sọ tó ń dẹ̀ ti ń fò káàkiri tó ń ti ń káàkiri ayé gbòforúkọ rere lẹ̀ ah! àwọn èèyàn ò orúkọ rere mọ́ wọn ò tán wọn mọ́ wọn ò eh, káwọn ọ̀là sílẹ̀ kí a lè fi wá tán rè ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi tán rè. nínú tá à ń bára wa lánàá nípa olórí àwọn ojúṣe yín fún gbogbo ẹni tọ́lọ́run bá bá kó sí abẹ́ yín. àlàádìlú. ó náà ni mo fi sọ níbẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ lánàá pé ó máa ń ṣe mí lè mọ̀ pé tó bá àpọ́ìntì èèyàn sípò kan máa wá rí pé àwọn tí wọ́n àpọ́ìntì wọ́n á dẹ̀ máa wá jubilate inú wọn máa dùn wọ́n máa fò sókè wọ́n máa celebrate ẹ̀ inú wọn máa dùn bá tí gbogbo èèyàn bá tiẹ̀ ń fò sókè tí wọ́n dùn pé lágbájá ló bọ́ sílẹ̀ àdúpẹ́ o ìwọ tí wọ́n ń torí ẹ̀ fò sókè ó yẹ kó soríkodò kó máa ronú pé báwo ni mo ṣe fẹ́ rú là Ah, ẹrù rí ọ̀ràn ọ̀rẹ́ lọ́rùn mi yìí ah, báwo ni mo ṣe fẹ́ ṣe ọlọ́run ṣàánú mi kó máa sunkún kó mi máa bọ́ lójú ẹ̀ka àwọn máa pín kí ló ń pa ń gbè kó ní ah, àyà ń já ni torí pé ilé san mí ó má dùn jóye lọ nígbà kéèyàn má dipò mú ni téèyàn bá ti fi lè dipò mú ó ti dáràn gbogbo ẹni tọ́lọ̀ ń kó sọ́ńdà rẹ̀ pátá téèyàn bá jẹ́ president orílẹ̀-èdè ó máa káǹtì fún gbogbo يسأل عما يفعل وهم يسألون Ọlá nìkan ni òsẹ́ni tọ́lọ́n fẹ́ lọ ṣèṣirò fún. Gbogbo ẹni tọ́lọ́n fi ṣe olórí pátá ló máa lọ ṣèṣirò fún Ọlọ́run padà lálẹ́kì àmà. Ọlá bí abí ní abí oníkàlùkù wa gbogbo bí tá ti darí àwọn èèyàn. Eléyìí pàtàkì púpọ̀ àfi ká mójútó. Ìyẹn ló fún wa tá a fi Fọ́lá tẹ́tẹ́bí rúlé hawa. Ọlọ́run ni ẹ má tẹ̀lé fẹ́nu o. Fọ́lá tàbí rúlé hawa. Ẹ má fagídí darí àwọn èèyàn o. Fọ́lá tàbí rúlé hawa. Ẹ má ṣe bí mo ṣe fẹ́ ṣe tèmi èrè kò sun tó kàn ẹ. Fọ́lá tàbí rúlé hawa. Sọ́lá tó ń sọ fẹ́ lómi, a ní tí wọ́n náà bá mọ̀ ṣe wait for your time. Fọ́lá tẹ́tẹ́bí rúlé hawa, à ń tàn dìlú. Ọlọ́run bá ní ẹ má tẹ̀lé fẹ́nu ẹ ṣe déédéé ẹ ṣe dọ́gba pẹ̀lú àwọn èèyàn. Ẹ balance use ẹ̀ ẹ má fi síbi kan ju ibìkan lọ. tẹ́ ẹ bá fi lè gún rí tẹ́ ẹ bá fi lè ṣàbòsí tẹ́ ẹ bá fi lè dalẹ̀ àwọn èèyàn tẹ́ ẹ bá fi lè dàfàtà ẹ̀tọ́ àwọn èèyàn síbi nǹkan míì tí. Ah! ọlọ́run bá yín dáadáa jù wọn ọlọ́run ọba wọn á fún yín ní èrò bẹ́ẹ̀ ṣe ṣe lálẹ́ kìyàmọ́ mm. wọn á fún yín ní èrò ajẹgbẹ́ òsínbẹ́ o mo ti àti àti perfect paper yẹn àti yanjú everything ṣẹ́rọ owó eléyẹn gbà tá a gbé jáde àti mo bá a ṣe pín sórí àwọn pírójẹ́tì oríṣiríṣi kò ṣe kò wà tẹ́sẹ̀bù kò síbi tó fẹ́ wá sí jẹ́ máa dààmú. Ah! ìrìndìlú ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run. huwa aqrabu littaqwa. àwọn owó àwọn owó hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ tó tó ṣeun tó máa ṣàǹfààní fún gbogbo aráàlú abẹ yìí ni tẹ́bá ti débẹ̀ ẹ bá wa ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ wọ́láyẹsà ẹ̀ lè tún yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́láyẹ̀ lè wà á nu mọ́tò méjì pọ̀ wọ́n lè kó ogójì mọ́tò tẹ̀lé yín mọ́tò ẹ̀ lè wà nínú méjì náà sa kò rọrùn ìrìndí ẹ bá wà nínú plẹ́ẹ̀nì náà orí síìtì kan ṣe lè máa jókòó ẹjá bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo kókó jọjọ inú sáré ló pín rẹ̀ ẹṣẹ́ dédé ẹṣẹ́ dọ́gba pẹ̀lú àwọn èèyàn ayé ẹ̀rẹ́ tí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹbẹ̀rù ọlọ́run ọlọ́run bá lọ máa fún kó wá ní ìrò gbogbo ń ta agbáyé wa ṣe eléyìí jakọ̀ ó jẹ́ nínú tó pàtàkì tá gbọ́dọ̀ mójútó kí ni tó jẹ́ déédéé náà tá gbọ́dọ̀ ṣe oníkàlùkù náà mọ̀ tá ń pè déédéé ó dẹ̀ mọ̀ tá ń pè lábòsí. bákan náà al-ihsan. al-ihsan. gbogbo ntọ́lọ̀ bá fi ṣe lórí gọ́vnà ni president ni ìmáàmù ni ọba ni baálẹ̀ ni àti ps ni dàrẹ́tọ̀ ni kẹmọ́ ahasana Allahu ilayhi ẹ má jà sanjú pa o. Ahùsìn. Ẹ má jà dájú o. Ẹ má jà yà o. Ẹ má jà yà bí mo yé ẹlùmíà ní sórí àwa la wà ń bẹ̀ lénìí. Ìgbà táwọn lágbájá wà ń bẹ̀ lánàá, àwa náà tójú wọn wà tó bá wọn sọrọ Sọ̀rọ̀ náà wà ń nìyẹn, wa, àwa là ń ṣe, àwa là ń ṣe ń ṣe náà bá ṣe fẹ́ ṣe ti wà lélẹ̀ yìí. Ahàṣẹ́ ìrìnkàmá. Ah, Ẹlùmí àsọ pé mọmọ tó jí mi rí kí tó dépò yìí o. Ahàṣàná lọ́wọ́ ilé yìí. Kọ́rùn jẹ́ kan nínú àwọn ògbóǹtarìgì èèyàn nígbà tó wà láyé. Wàbíjẹ́ bí fi mọ́ àtàkà lọ́hùn dàrọ̀ áhìrọ̀. Ọmọ Musa lòun náà ó kàn wá yẹ ìgbà tí kọ́ àwọn èèyàn kọ́rùn tó kù tí wọ́n jọ jẹ́ ọmọ lẹ́yìn ànábì Musa kó tó di pé ọládé tó wá rí pé ọládé bá kọ́rùn wá advice rẹ̀ pé ọ̀gá Mr. Man àjọ ń káàkiri àjọ ni. wọ́n ní ń kó fún ló dá ní má fẹ́ lálàfẹ́ ju ṣe bó ṣe tọ́. Eh, a ní gómìnà owó ìlú owó gbogbo aráàlú owó mẹ̀kúnnù owó ará àgbèríko owó ará owó ọmọléèwé owó ẹlẹtírísítì wọ́n ní pírẹ́sidẹ́ǹtì owó ètò síkírọ́tì ètò ààbò wọ́n ní àmójútó. náà fi mí náà tún ní a. ọgbẹ́ ọkàn bá mi àwọn gbogbo ń bọ̀ ní ká ti àláǹfààní àti ráwọn èèyàn wa bá sọ̀rọ̀ ibi tá a lè ti sọ́nà láti ń sọ yìí àfi káfò òun ránṣẹ́ kò sí ètò kéré nínú ohun ìmí tí yàn ń sọ tí yàn rò pé kò dókè ó ń dókè ní tí èmi tẹ̀ fi mọ̀ ń dókè tó bá fẹ́ mọ̀ ń dókè ń jẹ kan ìwọ bú àwọn ará bíi bí wọ́n ṣe pè sọ̀sọ́kúsọ sí wọn wá rí pé òní sunlé rẹ̀ ń jọyàn àbíjọ kejì وابتغي فيما آتاك الله الدار الآخرة torí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò jẹ́ èébú tẹ́ fi ń mọ bẹ́ẹ̀ ṣe ń gbé ẹni tó bá bu yín bẹ́ẹ̀ náà ní kẹjọ ẹ bá gbọ́ ètò jẹ́ mọ̀ràn ẹ torí tó lọ́wọ́. àmọ̀ pé wọn náà gbọ́dọ̀ gbádùn ara rẹ̀ wálé nafsika kọ̀ wà á jẹ tiẹ̀ ń bẹ̀ wàá wọṣọ gùn kan ọ̀gùn á kọ́lé gidi ṣùgbọ́n má gbàgbé aráàlú tó kù. wa ahsin kama ahsana eléyìí náà ni wọ́n sọ fún jana o. ṣùgbọ́n kí ni kọ́rùn sọ. wọ́n ní má balẹ̀ jẹ́ o. ẹ̀yin lè máa mọ̀ àwa mọ̀ àwa wà ń lu àwa ń rí bó ṣe ń lọ àwọn kan ti ń jápa kó lórílẹ̀‐èdè yìí gbólóhùn tí wọ́n lò ní ìsín nìyẹn wọ́n máa pọ̀ á nìkan sẹ̀mí jápa wọ́n á nìkan fún jápa ẹ̀sẹ̀mí jápa ni pé òun nìkan ló sì lọ kò mọ́kọ dání kò mọ́mọ dání fún jápa ni pé gbogbo ẹbí ti lọ o Allahu akbar ah àwọn èèyàn ń lọ àwọn nurses àwọn registered nurse àwọn medical doctors àwọn oríṣiríṣi àwọn tí wọ́n dáńtọ́ tí wọ́n gbùrù nínú àwọn èèyàn wa. ẹjọ́ ẹ bá tún wọ́n padà pẹ̀lú pé bá tún ìwà ṣe kó dájú bí tí wọ́n lọ lọ. àwa ní ìdí wọn lórílẹ̀‐èdè. àwọn ò níbi kankan táwọn afẹ́ lọ àwọn táwọn bá yín sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ kí wọ́n padà dé àwọn iléèwòsàn wa ẹ jẹ́ kó di táwọn aráàlú òyìnbó náà máa wá síbẹ̀. ó kéré nínú tá a lè ṣe o kábí ọlọ́run kún wa lọ́wọ́ kọ́lọ́n kó bá wa ṣe ẹ bá wa ṣe kí gbogbo ẹ wà kó rọrùn iná wa iná mọ̀nàmọ́ná wa. ẹjọ́ torí tọ́lọ́run à ń bẹ̀ yín ni ẹ bá wa mójútó. àwọn òpópónà wa ẹ bá wa mójútó gbogbo ẹ̀ ọ̀là akun lọ́wọ́ àwa ń bẹ̀ yín ni à ń bẹ̀ yín ni ẹjọ́ torí wá táwa ṣe fún yìí rè wá ṣe fún lánàá ọlọ́run ní ṣe ẹ̀yìn bíi tí wọ́n sọ fún lánàá tí ò gbọ́. o. ṣé bá ń sí Allahu ilayka. Ah, ètò ètò náà wa iná ẹjá máa lónà 24/7 bẹ́ẹ̀ ṣe lè ṣí ẹ mọ́ ọlọ́run àtúbọ̀ àwọn àtúbọ̀ bá wa kọ́ ibẹ̀ ṣe máa ṣe ẹ jẹ́ kí iná stable lórílẹ̀‐èdè yìí nàìjíríà ti pẹ́ we are of Africa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè wá ẹjá dórúkọ yìí padà ìdú májídà náà dúníyà wàdínà wàdínà wàdúdù àǹtòrọ tẹlẹ awàlínà awàlínà wàdúdù àǹtòrọ tẹlẹ awàlínà. ẹjá kwálítì orílẹ̀-èdè nàìjíríà padà bá ṣe ń jẹ́ lánàá àwọn ghana ń wọ̀dọ̀ wa ni. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè wọ́n wá ń tàpù lọ́dọ̀ wa ni. àwọn idú mẹ́jìdà náà dún ní èwàdí o gbogbo ń tàà fi ń jẹ́ nàìjíríà tàná ó wà lọ ó sì wà ní nàìjíríà lónìí. ẹ bá padà ẹ bá àwọn èèyàn ní nínú yín. ń báyìí àwọn èèyàn retí yín. náà dún ní wọ́n omi mm. pọ̀jọ kà lọ ni o àwọn intruder kan náà wà ń sàlẹ̀ tí wọ́n ń dàrú ni ẹjá fún ọlẹ́skins bẹ́ẹ̀ ni o torí àkíyọ àlébò olórí o torí pé ńgbà tẹ́nìkan bá ń mọ́ táwọn kan ń wo ìdákánà bá ní khalifuhu hadimun kafa hadimun kafa fama baalu bani khalifuhu خلفها هادمي وما بال باني خلفه ألف هادمي ìgbà tẹ́yìn kan bá ń mọ́ tẹ́nìkan tẹ̀lé lẹ́yìn bí kílíà tó ń bọ́lé tẹ́nìkan tẹ̀lé lẹ́yìn. ìlànà ní خلفه هادم كفى. ìkọjú tó tẹ̀lé lẹ́yìn yìí ló ń bá wa ń wọlé tẹ̀lé lọ ó ń wọlé tẹ̀lé lọ. àfáà ní fàmọ́ báàlù bàní. alifu alifu hadimi. ẹni kí lẹ fẹ́ sọ ń pa ẹni tí ẹ pẹ́ tẹ̀lé lẹ́ta àwọn wo irun tó ń sábà ṣẹlẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń ṣe lórí láwọn orílẹ̀-èdè yìí nìyẹn bóun ṣe ń gbìyànjú àti ṣe kó bọ́ sójú ẹ̀ àwọn kan wà lẹ́yìn rẹ̀ táwọn ń bà á jẹ́ lẹ́yìn àwọn olè àwọn wọ̀bìà àwọn wọ̀nbílíkì à ń bí ọlọ́run kó jọ gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀n bẹ ọlọ́run kó jọ gbogbo àwọn tó wà nídìí orílẹ̀-èdè yìí tá a lójú kan báyìí ọlọ́run jọ má wa mú wọn o. mi olórí wa tẹ́ ń bọ̀ ẹjọ́ à ń sí fún yín ni o. bẹ̀rù èpè tí àwọn ẹni tí wọ́n bá ń ṣàbòsí fún máa ń ṣe dáhùn tàbí mọ̀túlùmí. دعوة المظلوم arábìnrin ẹbẹ̀rù èpè eré tí ẹni tí wọ́n ṣàbòsí fún ọmọ orílẹ̀-èdè ni gbogbo ẹ̀tọ́ rẹ̀ nínú orílẹ̀ kò wá rí orú mu ebi ń pa ó ní pálílọ́ọ̀kù òríṣẹ́ ó mọṣẹ́ kò nínú fi ṣiṣẹ́ wọ́n ti ó wá bẹ̀rẹ̀ sí wọ́n ní ah, wọ́n gbé mi wá tólú lílèdè ọmọ òlú ní mi tó bá bẹ̀rẹ̀ sí bẹ ọlọ́run alábìnrin ẹ̀ṣọ́ra fún ilé ìpè èèyàn bẹ́ẹ̀ lè ṣe pé gbogbo àwọn tí wọ́n darí wà yìí ìfiri gbọ̀n lórí àwọn ọmọ wọn ìfiri gbọ̀n lórí àwọn aya wọn. fàyínà lè sàbínà kò sí gàgá láàárín àdúrà tẹni tí wọ́n ṣàbòsí fún yín bá ṣe àti kó gbà lọ́dọ̀ ọlọ́run

àwọn ọmọ olè àwọn ọmọ lóru lóru ẹjọ́ mo fẹ́ gbà yín ní ẹ̀hẹ́ ń gbọ́ tèmi ọlọ́run ajẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run àdẹ̀bọ̀ wa fún yín ṣe ṣe é rí ariwo ooru ẹ wa àwọn èèyàn máa ń náà máa lọ jókòó sáwọn kan lóru wa lọ páàkì mọ́tò jọ síbẹ̀ rẹpẹtẹ wọ́n máa wá lóru wa mójútó ọ̀nà méjì ìbájẹ̀sìn àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n wá pẹ́ra wọn ni àbá ẹlẹ́sìn míì náà ni tó bá ti jẹ́ pé ó ti mólóòrù dé ẹ̀yin ìjọba ẹ wọn abalẹ́lẹ̀ kejì àwọn eléyàn pẹ́ra wọn lẹ́lẹ́sìn club lára lẹ́bà yìí ọ̀ níjẹ́ kára àdúgbò sàn níjẹ́ kára àdúgbàdùn àwọn eléyàn kì í ṣe ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn àwọn eléyàn <laughs> méjèèjì náà lẹ́gbọ́dọ̀ bá mójútó sáà ẹ gbogbo bí tẹ́yìn náà bá wà ẹ mójútó ẹ̀yin ọba ẹ bá sọ̀rọ̀ yìí ó kàn yín náà sà ọba ẹni àpọ́nlé mi ẹ̀yin kì í rìn ní òru ẹ̀ kì í jáde irú jáde tí ò dá báyìí ẹ̀yin baálẹ̀ náà gbọ́dọ̀ gidi bẹ́ẹ̀ náà ni máàmù bẹ́ẹ̀ náà ẹni tó bá ẹ̀sìn wà ọ̀dọ̀ yín ló ẹlú dáṣẹ́ yẹn dáadáa. Mm. ẹ bá mójútó gbogbo ń tà mẹ́nubà yìí torí tọ́lọ́run. ìpaniláṣẹ dáadáa àti kọ̀ àbàjẹ́ ọwọ́ yín ló wà ẹ bá ṣe èyí lọ́lọ́run bá ní kẹwàá nípò yẹn. tẹ bá sọ pé kò gbọdọ̀ dún kò gbọdọ̀ dún tẹ bá sọ pé kọ́ tìbì kọ́ pa torí pàwọn eléyẹn ń dà láfíà àdúgbò láàmú kò sí bá bẹni tí wọ́n bí eré tó gbọdọ̀ ní òfẹ́ sí àmánù. tó ní báyẹ̀ jẹba àmójútó. aṣírù náà sàbí kúlùkì ní hasanẹ̀ ẹ fi wá rí bá àwọn èèyàn lò. ìngíbí tún hànà ilé ikú. tó bá ti pé ẹ má wò níwò pé kò sí tó kàn á pẹ̀lú yín ẹ má juwọ́ sí wa lọ́ọ̀kan o. bẹ́ẹ̀ bá sí pẹ̀lú wa. hanáwó tẹ bá ṣe ní dáadáa sí wa la máa máa o tó bá pè tí ò dáa ni àá rántí o tún tàrọ hàmú àléìkún. Bẹ́ẹ̀ bá sí láyé mọ́, dáadáa tẹ́ ẹ ṣe yẹn, a máa jẹ́ kẹ́ fún yín. Àwọn náà máa fàdúrà ránṣẹ́ sí yín pé à ń gba olórí wa báyìí, ah, àbí ah, àrókù sí yín báyìí o. Nígbà tó fi ah, ń bẹ, nígbà ìjọba ti wọn, Allahu akbar. Kùlùlé òmùrí tẹ̀súlù àǹkáwàtà nǹkan bí. Tẹ̀tẹ̀rẹ́ yìí tẹ́ ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ fi wá ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Mo fẹ́ kẹ́ ẹ̀mí fẹ́ kẹ́ pé ńgbà tẹ́yìn débẹ̀ nínú nàìjíríà ò lọ́mọ́ Allah mo fẹ́ kẹ́ break record pé ńgbà tẹ́ débẹ̀ àwọn best students àwọn first class students ẹ bẹ̀rẹ̀ sí fún wọn níṣẹ́ ẹ̀ ń fún wọn lówó ẹ bẹ̀rẹ̀ sí empower wọn ẹ̀ ń fún wọn employment ẹ̀ ń fún wọn ní oríṣiríṣi tí wọ́n tó tọ́ sí wọn. kí àwọn lòmíì àwọn tí wọ́n máa ń encourage ní àwọn ọmọ alákìísà ọmọ aláṣẹ́wó àwọn ọmọ oníwòkúwọ̀ àwọn ọmọ oníṣekúṣe àwọn ọmọ olórin ẹ̀yin ẹ̀yin ṣẹ́rí kí nìyẹn ló ń àfẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n rí pé ọ̀gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀gbá àwọn ètò ẹ̀kọ́ lárugẹ wọn gbọ́ ọmọ tó bá serious lárugẹ àwọn ọmọ tí yóò serious ọmọ níwọ̀kuwọ̀ ni wọ́n ń gbé lárugẹ ni wọ́n ń kọ́lé fún fún lówó millions of naira ẹ̀yìn bíkì àwọn rẹ́kọ̀dù yẹn àwọn síìtù wa kó wá di pé ká máa wá ṣe fáàrí lórílẹ̀‐èdè yìí pé ó ya a specialist lóríṣiríṣi tí wọ́n pọ̀ tí wọ́n ló ń kà tán tírẹ̀nì níbi tí wọ́n tírẹ̀nì láwọn ìlú míì ẹ wá ẹ kó àwọn equipment wọlé ìjọba ló kó wọlé ta ló fẹ́ yí ìjọba lọ́wọ́ pé kílẹ̀ ń kó wọlé o ti pọ̀ ju ti lágbára jù ẹ̀yin ò lówó kankan tẹ fẹ́ san lórí ẹ̀ iye tẹ bá rà lọ́hùn kẹ́ẹ̀dẹ̀ kó wá sí kẹ́ bá wa ìsọ̀lẹ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ máa tún fi pawó náà ní ẹ̀yẹ bíríkì rẹ́kọ̀dù páwà la ṣe. kò ló lé mú ìtẹ̀zúlù àǹkáwà tá ń kọ̀ bí. rìfánárì wa lọ́wọ́ bá kún lọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ láti bíbí ẹ̀yọ̀ kan tó jẹ́ ẹ̀yọ̀ kan náà lẹ́kọ́kọ́ ṣe ah, tán kí náà bẹ̀rẹ̀ iṣẹ́

ààkìn. ṣùgbọ́n táwọn ayé bá ń sán parẹ́ eléyẹn ni ò ní sàn o ayé àwí o ayé àsọ kéde yẹn náà fẹ́ káyé sán pa yín. làwọn àna ní kò yírí tukú láfàbí látẹ́. tó bá jásí pé mi bá lẹ̀ yìí ni. làwọn àna ní kò yírí tukú láfàbí látẹ́. kálẹ̀ mi náà bá àpọ́ǹtì bí ẹ̀yìn ni. làwọn àna ní kò yírí tukú láfàbí látẹ́. kálẹ̀ mi náà bá ní kí wọ́n á mójútó owó òlù k kí wá mójútó ètò òlú. làwọn àna ní kò ṣeré tó kó láfàbí ìlàtẹ́. mo fi ń sọ ní bó ṣe yẹ ká ẹ rí ni o. àkàtàrú tó gẹ́rà máa hà sí nílé àkàlà kí. èmi ò ní píìkì kankan ju kí sá máa dun àwọn èèyàn nínú lọ kí sá máa ṣe dáadáa lọ. torí ṣé ọ̀lọ́ wá sí. oúnjẹ mélòó nìyẹn fẹ́ jẹ aṣọ mélòó nìyẹn fẹ́ wọ̀ e, e, ibùsùn mélòó nìyẹn fẹ́ lò ọkọ̀ mélòó nìyẹn fẹ́ gùn kí ni ti gbọ̀ wàhálẹ̀ yẹn láyé téèyàn wá ní n tó wá pọ̀ nílẹ̀ tó tó tó ṣẹ́kù. àtẹlifẹ̀sùn àlìfàtọ̀ kí n fa nǹkan tọ́ kí n. ṣó rọrùn fún èèyàn kéèyàn wá aṣọ ẹgbẹ̀rún lẹ́ẹ̀kan náà ni. wàtá kòló àlìfà kàbí ṣe ń fa ọkàn kàbí ṣe. kò rọrùn kéèyàn jẹ kéèyàn kéèyàn mú àgbo odindi kan kó jẹ tán á ń bèrè kó wá tẹ̀lé òun fẹ́ jẹ àgbo ọgọ́rùn-ún kan. tíyàn bá ti jẹ tíkùn bá ti yó parí tíyàn bá ti mu tó bá ti yó parí tí a bá ti wọṣọ àkànpọ̀ tó bá ti pọ̀ ju ooru ló máa tún dáa torí ẹ̀ mélòó nìyàn fẹ́ lónú ayé tí wọ́n ń gbà wọ́n lónú. ní kó yiri tukú láfàdí láti máa ka tààrí tún gẹ̀yà máa ha sí nílẹ̀ àkàlákì. torí báyà ń bẹ̀ yín gbogbo ẹni tọ́lọ́ fi ṣe lórí wa ẹjọ́ ẹ tọ́lọ́n ẹ bá wa mójútó gbogbo tó yẹ ká mójútó bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yìí ẹ bá wa mójútó ẹja fi pàtàn re àwọn kan ti lọ lánàá wọ́n gbìyànjú tí wọ́n gan-an ọlọ́njọ́ ẹ̀san tí wọn ọlọ́mọ ṣẹ̀bà ṣe fún wọn. àwọn kan ti darí àwọn ipò káàkiri lórílẹ̀‐èdè yìí wọ́n ti lọ àwọn òsínbẹ̀mọ́lẹ̀ ní ẹ̀san títí wọn ọlọ́njọ́ ṣẹ̀bà ṣe fún wọn. wọ́n gbìyànjú wọn ọ̀sùn ọ̀wọ́ tọ̀sán tòru náà náà fi ń ṣe oríṣiríṣi wàhálà káàkiri orílẹ̀‐èdè yìí orílẹ̀‐èdè míì káàkiri ẹ̀san tí wọn ọlọ́mọ ṣe fún wọn ní kálukú wọn. ẹ̀yin tẹ́ wà ń bẹ̀lẹ́ nínú ẹ̀jọ́ ẹ̀yin náà ṣe dáadáa torí pé ńgbà tó bá tún ṣe díẹ̀ sí nìsín a tún máa bẹ́ náà fẹ́ náà pé ẹ̀san tí náà kọlọ̀kọ́ má ṣàbà ṣe fún yín ẹ̀sàn pé tí yàn bá ṣe náà ni ẹ̀san rẹ̀ tó fẹ́ gbà àbẹ̀lọ́n fún orílẹ̀-èdè nàìjíríà ọlọ́njọ́ má jẹ́ tù wá lórí ọlọ́njọ́ tù wá lára ah. má jẹ́ àríwá má jẹ́ orógun àwọn kan náà fẹ́ dá wà lára àwọn fẹ́ dájọ́ gbọ́n láwọn fẹ́ dógun lẹ̀ má bá wọn wà ń bẹ̀ o èèwọ̀ ni mùsùlùmí kì í protest o ò gbọ́ rí bẹ́ẹ̀ àbí ah mùsùlùmí kì í protest o mùsùlùmí à ń ṣàdúrà fún lórí ni o ó dẹ̀ ń ṣàdúrà fún orílẹ̀-èdè mùsùlùmí kì í gbógun tó lórí o má dìtẹ̀ o gbà fọ́lọ́hun ibi tí ọba ti bára rẹ jókòó jẹ́ kó gbà fọ́lọ́hun kó máa sin lọ́wọ́n ọba rẹ ah, àbí ọlọ́run bá ilé ìtàsẹ̀ má ṣe ń fún àtàsọ́ àti àwa náà ti àgbọ̀ آه، سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 14 66 lè fọ́lọ̀ lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ abẹ́òkúta.